oríṣiríṣi ìtàn lórí àwọn akọni ilẹ̀ Yorùbá ẹni tó mojú ògùn ní ipa bíi àkókò Àyìndé ti dé tó fẹ́ máa gbẹ́dọ̀ Awíkọ́nkọ́ ti dé ó fẹ́ máa sojú abẹ́ǹkó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè Àyìndé Awíkọ́nkọ́ dé ó fẹ́ máa tàn mọ́ léde ó yá tẹ̀síwájú Àyìndé àti ìrètí rẹ̀. So wọ́n ní ọ̀gáwẹ̀mọ́ kó jíire lóko lébí wá wo àfòrìmọ̀jọ̀ kó jíire ní sàárè lèmi àyíndá wíkòǹkò àtàwọn olólùfẹ́ mi bá ti jíire àbòṣekùṣe orúkọ mi ò yí padà àyíndá wíkòǹkò lóko mi ń jẹ́ ọmọ nílẹ̀ jámọ̀jẹ nílùú ìbàdàn èmi lọmọ sàtẹ́wìn lọ́sọ̀ ọ̀gbárò ọmọ bónibónibó ẹ̀bú ìtùn ìtì ọmọ òṣónú ọ̀gbálà ọmọ arógunmọ̀sà ọmọ àdìpọ̀mọ́ lójú ogun ǹjẹ́ mo kára àwájú mo kérò ẹ̀yìn torí wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò kágò ló dẹra àmúso àgùntàn tó wọlé tí ò kágò ó dẹra àmúbọ̀rìṣà yìí ló jẹ́ kí mi Àyìndé Àwíkòkò kí n mọ̀ ṣègbẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ wà lórí ìkàlẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbọ́ mi nílé lóko lọ́nà odò pé ẹ̀kú àti ẹ̀sìnkú ìjókòó. mo kí gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi lọ́kùnrin lóbìnrin bẹ́ẹ̀ mo fàsìkò kí gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Moshood Abiola pé ẹ̀kú wọlé ní ìta wọlé àní wọlé lókú lọ́wọ́ àní wọlé lárùn lọ́wọ́ mo tún fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ Àyìndé Àwíkòǹkò tó ń gbà àwẹ̀ ní tilé toko pé ẹ̀mí wa yóò rẹ̀yìn oṣù láṣẹ Ìdùmarè lórí ètò lọ́jọ́ tòní tá a mú wá ẹni ìwé ìwé elérèṣe kan tí àkọ́rí rẹ̀ jẹ́ ṣubúṣeré láti ẹnu ọ̀gá wa àbíkání àgbà òǹkọ̀wé látẹnu àgbà òǹkọ̀wé látẹnu àgbà òǹkọ̀wé lásìkò mẹ́tẹ̀lá ẹ̀ náà ni Bàbá yìí agbọ̀ǹkọ̀wé àti olùkọ́ ni bàbá yìí jẹ́ lára àwọn ìwé tí wọ́n ti kọ òun náà ni bíi oṣù ọlálé eégún orí ìkúnlẹ̀ wọ́n kọ ìwé ní èdè Yorùbá bẹ́ẹ̀ wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì díẹ̀ nínú wọn náà láti mẹ́nuba lórí ètò lọ́jọ́ tòní ìpín kìíní ìwé tá a pè ní ṣubú ṣeré ńlá àmọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ báyè bá gbà wá ó yẹ ká lè parí ẹ̀ ṣùgbọ́n tá a bá wà lè parí ẹ̀ àmọ́ parí yòókù níjọ́ mẹ́jọ tọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan mò ń bọ̀ náà. ní ilé ẹ̀kọ́ Anglican Grammar School ọ̀tún àyégbájé ní agbègbè kan tí a mọ̀ sí ìgbódùn ní ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún wà ibẹ̀ kò jìnnà púpọ̀ sí ìlú kan tí ń jẹ́ àrìnpa àkókò palẹ̀mọ́ fún ìdánwò oníwèé mẹ́wàá wàhẹ́ẹ̀ kìíní pẹ̀lú nínú oṣù kọkànlá sí èkejìlá ni àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ bọ̀dá ti jẹun ọ̀sán tán àwọn tó ń fọbọ́ àtàwọn tó ń gbálẹ̀ ti parí iṣẹ́ wọn olúkálùkù ti wà lórí ibùsùn rẹ̀ fún oorun tipátipá oorun bó o fẹ́ bó o kọ̀ o gbọ́dọ̀ sùn ọgbà pa kése bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀ ariwo rẹ̀ yóò gbalẹ̀ kan ni kò lè tí ì ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ tí wọ́n ti sùn ní Ọlálékè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ojú oorun ó ń pe akẹ́kọ̀ọ́ kan tí bẹ́ẹ̀dì rẹ̀ wà nítòsí rẹ̀ ọmọ ọlọ́dún kejì ni Jídé tí ó ń pè Ọlálékè Jídé Jídé dìde kíá Lájídé mo ní kí o dìde ṣé ètí ń dùn ọ́ ni tàbí ò ń dà lóhùn ṣé ẹ mọ̀ pé àkókò siẹ́sítà ni a wà senior Ọlálékè n kò lè kó sí wàhálà o Ọlálékè bí o kò bá tètè dìde láti kọ nǹkan tí mo rí sílẹ̀ tí mo bá fi gbàgbé pẹ́rẹ́ kí o mọ̀ pé o ti kàwé tán lọ́gbà yìí nìyẹn ìdẹ́dà lòun lè sà mo ti dìde o máa wí olúwa mi nítorí ọmọ rẹ ń gbọ́ Ọlálékè dá lóhùn ṣó o ti mú ìwé àti báírò rẹ ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ mákẹ̀rẹ̀ mákẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ sùn ohun tí mo bá pè fún ọ ni kí o máa kọ sílẹ̀ ohun tí a bá fọ fún fèrè ni fèrè ń fọn jáde jíde mo ti ṣetán sẹ́ẹ̀ ẹ máa sọ ohun tí ẹ bá fẹ́ ọlálẹ́kẹ̀ ìbéèrè mátímátíìkì tí àwọn sínìọ̀ wa máa ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ ni mo rí ìbéèrè méje ni wàhẹ́ẹ̀kì fún wọn wáyéèkì ní wáyéèkì ní kí wọ́n ṣe márùn-ún ṣùgbọ́n mo rí ìbéèrè mẹ́ta níbẹ̀ ọlálẹ́kẹ̀ pé àwọn ìbéèrè mẹ́ta náà fún dídè ìyẹn kọ sínú ìwé pépéré lẹ́yìn bíi ìṣẹ́jú márùn-ún ló tún pe dídè kí ó tún máa kọ ìbéèrè tí yóò jáde nínú èdè gẹ̀ẹ́sì sílẹ̀ bí ó ṣe pé ìbéèrè kẹta nínú èdè gẹ̀ẹ́sì tán ni agogo lù láti jí àwọn akẹ́kọ̀ọ́ fún wúrẹ́ẹ̀pù ọ̀sán pírífẹ̀tì tó wá fún tó wà fún àkókò rí i jíde sínú ọlọ́lẹ́kẹ̀ ẹ kú iṣẹ́ o ṣé kì í ṣe pé ẹ kàn ń fi mí ṣe wàhálà lásán báyìí nítorí èmi tí mo kọ àwọn ìbéèrè yìí kò fi ibi kankan kà á sí bá bàbàrà kí a máa sọ tàwọn sínú ọ̀ tó kàn ọlọ́lẹ́kẹ̀ ẹjọ́ tèmi kọ́ nìyẹn o iṣẹ́ tí àrán mi ni o mo máa jẹ́ ẹ̀ láì bẹ̀rù ẹnikẹ́ni bí wọ́n sì fẹ́ kí wọ́n kọ̀ kí wọ́n gbé kán gbé e sọnù ṣùgbọ́n ìgbọràn sàn ju ẹbọ lọ ẹbọ díẹ̀ ní wo olókùnrin sàn jíde mo mọ̀ dájú pé ẹ̀fẹ̀ ni wọ́n yóò máa fi ń ṣe kò sì lè yánilẹ́nu bí àgbà orúkọ tuntun lórí ọ̀rọ̀ yìí lálẹ́ tàbí láàárọ̀ ọ̀la ọ̀làlíkè kò séyìí tó kàn mí níbẹ̀ mọ́ o wọn bá àpẹnupọ̀ kí wọ́n pè mí ní Joseph alálà kò jọ mí lójú rárá bẹ́ẹ̀ ni kò kàn mí lára pín ṣùgbọ́n òtítọ́ korò púpọ̀ ẹ̀yin ará Joseph láàlá nígbà náà lóòótọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ pa lẹ́nu mọ́ nígbẹ̀yìngbẹ́yìn àlá ṣẹ tàbí kò ṣẹ bí mo bá ti wẹ̀ tán tí mo wọṣọ ọ̀dọ̀ àwọn olùkọ́ tó mójútó wa ni mò ń lọ tí wọ́n fi wọ́n ní ìwé yìí kí wọ́n ṣe é bí wọ́n bá ti fẹ́ àti bó ṣe wù wọ́n ẹ̀bi yóò sì kúrò lọ́rùn tèmi mò ń bọ̀ náà. sọ fún senior ọ̀gá mi bí wọ́n bá yẹ̀ ẹ́ wò tó bá jáde wọn yóò rẹ́rìn-ín ayọ̀ jáde bí ìbéèrè kò bá sì jáde kò sẹ́ni tí yóò bi wọ́n lẹ́jọ́ àwọn méjèèjì jáde Jídé gba kíláàsì lọ Ọlálékè gba balùwẹ̀ lọ láti wẹ̀ lẹ́yìn náà ó wọ aṣọ ó sì lọ sí yàrá olùkọ́ àgbà fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ bọ̀dá kan ilẹ̀kùn kó kó ó sì wọlé olùkọ́ ta ni o kí olúwa rẹ̀ wọlé o ilẹ̀kùn wà ní ṣíṣí ọlálẹ́kẹ̀ ẹ kúrò lẹ́sà ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín lórí ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ náà ṣe pàtàkì púpọ̀ sà n kò sì fẹ́ kí ẹ fi falẹ̀ rárá olùkọ́ ó yá sáwò ohun tó rí tó ń gbé ọ lọ́kàn ní wúkẹ́wúkẹ́ tó jẹ́ ọ́ lógún tó wọ̀ ẹ́ lẹ́wù àtàtà tó fẹ́ kí n bá ọ yanjú wéré láì fi falẹ̀ rárá ọlálékè ó na ìwé kan sí olùkọ́ àgbà ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àkókò siesta lọ́sàn-án yìí ni mo rí ìran yìí lójú àlá mi tó lá lójú àlá tí mo lá èmi kì í sábà lálàá tẹ̀lé ara wọn ṣùgbọ́n ẹ̀ẹ̀kan tí mo bá lálàá àṣẹ ni láti ọ̀dọ̀ Elédùmarè láti kékeré ni ẹ̀bùn náà ti bẹ̀rẹ̀ òbí mi sì mọ̀ nípa rẹ̀ wọn kì í fi ṣeré bí mo bá lálàá tàbí ríran kan bí mo ṣe wí tẹ́lẹ̀ sà ọ̀sán yìí ni mo rí àwọn ìbéèrè tí yóò jáde nínú àwọn ìdánwò wáẹ́ẹ̀kì tí àwọn sínìọ̀ wa yóò ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ bí ẹ bá wí fún wọn tí wọ́n bá gbọ́ tí wọ́n sì gbà tí wọ́n fi palẹ̀ mọ́ dáradára ló wà nínú ábídì èyí tí kò sunwọ̀n níbẹ̀ ẹ ti yọ́ dànù ẹ kìlọ̀ fún wọn kí wọ́n má fojú ọmọdé wo ohun tó wà lọ́wọ́ yíyẹn torí ẹni bá fojú àná wo kú ẹ̀bùrà yóò bọ́ ọ láṣọ dandan ni olùkọ́ ó gba ìwé náà ó bẹ̀rẹ̀ sí wò ó ó ka àwọn ìbéèrè náà láti iṣẹ́ kan sí èkejì tààrà ló lọ wo lítírésọ̀ lédè ló lọ wo lítírésọ̀ lédè gẹ̀ẹ́sì iṣẹ́ tí ń kọ́ àwọn tí yóò jáde tí yóò ṣe ìdánwò náà nígbà tó kà á tó kà wọ́n tán ó béèrè ọ̀rọ̀ ó ní ṣé ìwọ ni o kọ àwọn ìbéèrè náà sílẹ̀ ọlálẹ́kẹ̀ ní rárá èmi kọ́ bí mo ṣe rí ìran náà lójú àlá ni mo pe akẹ́kọ̀ọ́ kan kí ó mọ̀ kọ́ kọ́ wọ́n èmi wọ́n ń kà á bí mo ti ń rí akẹ́kọ̀ọ́ náà sì ń kọ́ sílẹ̀ fún mi kìí ṣe ìgbà gbogbo ni mo ń lálàá ẹ a kìí fi ojoojúmọ́ rí ọkọ ẹni lóru kódà yóò ti tó ọdún méjì sẹ́yìn tí mo ti lálàá gbẹ̀yìn bí mo bá rántí dáadáa kí àwọn síníọ̀ má fi ọ̀rọ̀ yìí ṣàwàdà nítorí pé ìfura lòògùn àgbà pọ́nsá ọ̀fúnra pọ́nsá jáná ráúráú àjàfúra àjájìdànù bí onílé bá bákọ̀ tí kò fura olè ni yóò kó lọ. olùkọ́ ọlálékè ọ̀rọ̀ yìí dá ọ lójú gan-an ìṣòro tí mo ní nínú ọ̀rọ̀ yìí ni pé odidi iṣẹ́ mẹ́rin ló sọ pé orílẹ̀ kan ṣoṣo ọlálékè n kò sọ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo rí wọn ṣíṣẹ̀ǹtẹ̀lé ni mo rí wọn ọ̀gá ṣé òyìnbó mi dára tó èyí tí ẹ̀ ń kà nínú àwọn ìbéèrè náà olùkọ́ ọlálékè mo gbọ́ o iṣẹ́ ló rán mi èmi náà yóò sì jẹ́ iṣẹ́ náà fáwọn ọ̀gá mi lọ́la tàbí o kò fẹ́ kí n sọ fọ́gà ni ọlálékè kí ẹ sọ fún wọn gan-an ni mo fẹ́ torí kí ẹ lè sọ fún wọn náà kí ẹ lè sọ fún wọn ni mo ṣe wá fi yín létí ẹrù kò sì bá odò ẹni tí yóò wọdò lóminú ń kọ̀ bí mo bá fọgbọ́n ọmọdé sọ ọ́ ẹ̀yin ẹ̀yin yóò lè fòye àgbà gbé kalẹ̀ bọ́mọdé ò àgbà ní dà o. olùkọ́ kò burú o ìwọ lè máa lọ olúwa yóò fún mi láàyè nílàákàyè tí wọ́n gbé tí wọ́n fi gbé ìkalẹ̀ fọ́gà lọ́la lékè jáde lọ ó lọ kíláàsì rẹ̀ láti kàwé rẹ̀ kò pẹ́ ní aago oúnjẹ alẹ́ lù gbogbo akẹ́kọ̀ọ́ péjú pésẹ̀ sílé oúnjẹ ní àkókò yìí àwọn sínúọ̀ tó ń palẹ̀mọ́ fún ìdánwò wáẹ́ẹ̀kì ti sọ̀kalẹ̀ láti orí òkè tí wọ́n ti ń kàwé látàárọ̀ wọ́n ń lọ wẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti ń ran ti ràn wọ́n lọ́wọ́ láti gbé oúnjẹ wọn lọ sí hósítẹ́ẹ̀lì bí àwọn mìíràn ti ń jẹun tán ni wọ́n sùn láti jí kàwé lóru kò sí ẹni tó dánú sọ nípa ìran tí Ọlálékè rí yálà Lájídé tàbí òun fúnra rẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ ń bá iṣẹ́ wọn lọ wọ́n ń kà wọ́n wọ́n ń kàwé wọn àwọn oníwèé mẹ́wàá ti wà ní búlọ̀ọ̀kù wọn láti bí oṣù kan sẹ́yìn ibẹ̀ ti di àìwọ̀ fún gbogbo júnior díẹ̀ nínú wọn ti bẹ̀rẹ̀ ìwé alẹ́ kíkà àkàdìlẹ̀ mọ́ ni wọ́n fi ń ṣe bí olùkọ́ àgbà ọ̀gbẹ́ni adéwòye ti ń mójútó àwọn bọ̀dá tí ń jẹun alẹ́ tán ló ti ránṣẹ́ sí àwọn olùkọ́ mẹ́rin yòókù ọ̀gbẹ́ni ajayi òjó ayẹni àti àtẹ àtẹ láṣẹ bí wọ́n ṣe wọlé ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní tọ́ ìbílẹ̀ àfi àdàgbà ètò rọ̀ sí lọ́jọ́ tòní èmi ọmọ yẹn àyíndé awíkòǹkò náà ni mo ní ibi tí mo fi ṣe lọ rèé oníyanṣe ọlọ́kàṣe bàbá ìjọ ìjọ mẹ́jọ àtúbẹ̀ àtẹ̀síwájú lórí ìtàn ìwé ìtàn ṣubúṣeré apá kìíní náà la sì ń kà lọ bàbá ìjọ mẹ́jọ àtẹ̀síwájú láṣẹ Èdùmàrè èmi màmá wá ẹ̀yìn láàmú bá wọ́n ní ẹnìkan kì í bọ́kùnrin lórí ìtẹ́ orí báyìí náà lọ́lọ́gọ́ jí nǹkan kò ní í ṣe yín kò ní í ṣẹ̀mí mi kò ní í ṣe gbogbo àwọn tó ń ṣàgbàtẹ̀wò ètò yìí láṣẹ Èdùmàrè ẹ eh, mo kí ọ lọ́wọ́ bẹ̀rọ mi Olúwatósìn mo kí ọ ò ṣe ikú ò ní jáun lẹ́yìn mi láṣẹ Èdùmàrè ẹ eh, mo kí eh, ọ̀gbẹ́ni Afọlábí Ọlákúnlé mo kí òun náà bẹ́ẹ̀ ọ̀gá mi àtàtà ẹ Elijah mo kẹ́yìn náà ẹ ṣé ó dàbọ̀.